ara sa ẹkú ẹkú gbogbo wa tó tóbi látẹ̀kọ́ ó kí gbogbo ilé o ọlọ́run á dúró ti gbogbo wa. nàìjíríà ti finish. kò ní tiwa. ṣe rí gbogbo ohun tí à ń gbọ́ yìí kò àmọ́bi tá a ti ń bọ̀ àmọ́bi tá a dé àmọ́bi tá a ń lọ. ṣe rí mo kàn ń dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin èèyàn kò sí bí èèyàn kò sí bí èèyàn búburú ṣe lè pọ̀ pọ̀ pọ̀ pọ̀ tó a sì máa rí díẹ̀ nínú àwọn èèyàn yìí tó máa tó máa gbé òtítọ́ dání so àwọn tó bá gbé òtítọ́ dání ló mọ ibi tí wọ́n ń lọ kò sí ẹni oníkálukú oníkálukú wa èyí tó bá máa gbé irọ́ dání á mọ̀ pé irọ́ ló ń gbé dání. ẹ pa tap ẹ ṣíà. á mọ̀ pé òótọ́ ló ń gbé dání so ohun tó bá pé oníkálukú lẹ jẹ́ kó oníkálukú ṣe ìpàdé wa máa dọ̀run oníkálukú máa lọ jíyìn iṣẹ́ tó bá ṣe nílé ayé. Eh, oníkálukú tó ń ṣe ó ń ṣe dọmọ ẹ ni oníkálukú èyí tó bá ṣe òun náà máa fi bá ọmọ ẹ̀wọ̀n tó kọ́. kí ló dé tẹ́yìn mi ò kí n fẹ́ fún mi gift ń bì báyìí ẹ kì í fi gift báyìí mi ṣeré rárá ẹ kálá fún mi gan lórí gift when it comes to gift ẹ máa ń kálá fún mi gan pé ni and that's all we have to support ourselves you know tá a bá lọ sórí platform gift yẹn náà máa máa lọ gbàràgbàràgbàrà bẹ́ẹ̀ lọ́dọ̀ títí wá ń rí èmi nìkan lẹ máa ń kálá fún ẹ máa sọ̀rọ̀ lọ. alàbí ah, aláfọyẹ bá pé serious serious case la máa ń sọ̀rọ̀ náà máa ń sọ lórí ọ̀dọ̀ yín bí báyìí àwọn èèyàn máa ń serious pa ni so bóyá ìjẹ ni ẹ má bínú wọn máa fún yín sìn mo dúpẹ́ lọ́wọ́ yín gbogbo ẹ̀yin host tó gbé òtún Ọlọ́run á wà pẹ̀lú ilé àti ọmọ ẹgbẹ́ òní bàjẹ́. Ah, mo ọpẹ́ mi pàtàkì tó wá lọ sọ́dọ̀ Mr. Yomi Fabi. Mr. Yomi Fabiyi ah, ọ̀run wọn máa dúró tì í ẹ̀ ní jábọ́ lábẹ́ ọlọ́run torí ó pẹ́ tí àwa ti àwa ń wòye lórí sinimá a dẹ̀ tún máa ń wòye a tún máa ń wo gbogbo ìgbésẹ̀ tẹ́ máa ń gbé pé kí ìyà kó jẹ olótìtọ́ olódodo ènìyàn Ah, ṣé lórí gbogbo ìgbà mo ti pẹ́ tí mo máa ń tẹ̀lé yín gbogbo bẹ́ẹ̀ ṣe máa ń ṣe fọ́ọ̀gá yín nígbà tí mo tó ṣì wà láyé tó sick ah, mo ti wò pé èèyàn gidi lẹ́nu yìí. ìjèṣà náà we all see every all your efforts on it and gbogbo wa rí pé gbogbo ọ̀nà tẹ̀ ń tọ̀ òtítọ́ lẹ máa ń gbé dání ó dẹ̀ jẹ́ kí gbogbo wa láìkì yín ẹ̀rí kò sí kò sí ènìyàn láyé yìí tó bá gbé òtítọ́ dání àmọ́ pé òtọ́ lòún gbé dání ẹni tó bá dẹ̀ gbé irọ́ mọ̀ pé irọ́ lòún gbé dání àfi tá a bá wa ó yẹ yín so ọlọ́run ohun tó ní kálukú bá ti mọ̀ ọ́ ṣe ẹ jẹ́ kó máa ṣe tó bá pẹ́ èèyàn oníkálukú á jèrè wa ẹ ti gbọ́ ọ̀gá tó jábọ́ lágbára lọ́wọ́ wọn ò ní rí yín mú ìlú yẹn wọ́n ti fẹ́ di ìlú èèwọ̀ tó jẹ́ pé ohun tó bá wù wọ́n náà lè ṣe ẹ tó bá wù wọ́n lè padà nù ìdí nìyẹn ṣé ìgbà tí kíná korúkọ president eh, Amẹ́ríkà sọ pé Nàìjíríà is a ṣé ó purọ́ wáyé because àwọn gbàtọ́ kan ń pààyàn dàní ẹni àwọn kó hàn tí ẹ̀ ní sympathy pé ẹ̀mí èèyàn kan lélẹ̀ tẹ́ẹ̀lì. tó ń wo oníkálukú àwọn Awólọ́wọ̀ àwọn àwọn Akíntọ́lá ńgbà yẹn àwọn dà lẹ́nu gbogbo àwọn alágbára ìgbà yẹn dà Abacha gbogbo wọn dà lẹ́nu Babangida wà lórí ìdíkìlótì tó sì ń jìyà ẹ̀ṣẹ̀ ẹ gbogbo gbogbo wọ̀nyẹn wọn kì í rò wọ́n ti bìlì pé tó bá ti yá ẹ àwọn àṣegbé làwọn máa ṣe kò sáṣegbé bí kankan àṣepamọ́ ló wà ọ̀rọ̀ á ti ẹ̀yin tẹ́ bá wà tẹ́ bá dúró ti òtítọ́. tọ́ tẹ gbó ti tọ́ dání ọ̀run á dúró ẹ ní jábọ́ ẹ ní fọmọdé lágbára ọlọ́run mo ní kí n wá kí yín ẹ ṣe gan ẹ kú Radi Radiant Radiant. Is it Radiant, Joely? Eh, yeah, Radiant. Uh, Um, ẹ everyone uh, um, Mr. Lati Natisle ẹ káàsán. ẹ káàsán. mo yẹn lórí Facebook dóò mo kì í wá sórí this my first time anyway tí màá wá sórí page yìí mo dẹ̀ fẹ́. most of you orí Facebook ò ní gbogbo yín ti mọ̀ mi. ẹ torí ìgbà yẹn lẹ ń jà so torí ẹ lásán. Ewo ni ìwé wọn ṣe kọ lójú yín. ẹ̀yin àtàǹtí yín ìgbà tẹ̀yin àtàǹtí yín jà ìgbà yẹn la fi mọ̀ yín. a ti parí ìjà mo kàn ní nǹkan tí mo ṣe lọ́wọ́ náà ni. ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ madam yẹn ti jàre ẹ pẹ kò sí point honestly that's why i'm here that's why i'm here. and i dey appreciate nǹkan tẹ́ ẹ̀ ṣe i appreciate everyone o oh, all the commenters the panelists um, sister karimoshewa onílé mr yomi everyone everyone i appreciate ẹ ṣe tẹ́ fún mi ní opportunity because this is my first time of coming up anyway èmi kàn ní one question tí mo fẹ́ béèrè ni o and mo fi pé kò sí dumb question and then question mi ni pé bí wọ́n ṣe sọ pé wọ́n suspend. Um, inquest right ṣé kò possible kí wọ́n channel case yẹn lọ sí court directly because téèyàn bá lọ sí court tó bá fún yàn ní judgement tí judgement yẹn gan téèyàn bá wà. àkọ́kọ́ ẹ má sọ̀rọ̀ jù according to our information ó dà pé kóòtù tá fẹ́ lọ náà ló stop ẹ̀. oh i see. It, it could be for our own good. No, no, I get it right, I can down alone. Okay. It's a separate court that Angelo, when they went to Corona Inquest, they wanted to join in for, through an NGO. And the judge made a ruling that he will not be accepting them to be part of those that I want to fight for justice or whatever position they want to take. And they felt um, aggrieved. No. And they have right to approach a higher court to appeal the case and tell them that why it's nǹkan tó sọrí so the judge yẹn tó lọ bá ní high court gbà tó gbọ́ submission àwọn lọ́ọ̀yà yẹn tó rí àwọn ẹ̀rí tó mú wá àti nǹkan tí judge corona inquest sọ then the the judge gave a ruling stay of action ló ń pè stay stay of proceedings that kí adájọ́ yẹn maybe adájọ́ yẹn fúnra rẹ̀ ni or through any of our representative kan wá defend ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n níwájú òun ipe ẹ deny àwọn people in the right láti bill láti join just like ibi dàgbà tẹ pé wọ́n sọ nígbà yẹn pé kàn public lawyer wá tó bá yẹ pé àwọn náà fẹ́ dàbí public lawyer because NGO ló fẹ́ represent tó bá yẹ pé bá ṣe fẹ́ mú public lawyer wá sìn tí wọ́n wá ní wọ́n fẹ́ gbà wọlé then we we'll go to a higher court and make a ruling but in continue inú mi ṣe dùn ni pé tí ọlọ́run tẹ́ ìmoore tọ́lọ́run ṣe fún wa ní orí platform yìí ni pé ká ní platform wa ni a fẹ́ wọlé tó deny táwa lọ sí higher court láti gba injunction don't be surprised that people will twist it immediately ipe àmọ́mọ́ ọgbẹ́ ẹ̀bọ̀dẹ̀ àwa la jẹ́ kó stop corona inquest bí tọ́ba ti gbẹ́jọ́ and it will have been hot and don't you, you be surprised that many people from this platform tí wọn bá dúró dáadáa wọn nígbà tó máa kẹ̀yìn sí eh, Mr. Lati àti gbogbo wa pé can you imagine so eh, ẹ̀yin gan anti justice yín ẹ̀yin lẹ jẹ́ kó stop corona inquest because people when they hear things they don't process it they believe everything is about social media so in continuing ṣe ẹ̀yọ́kọ́ dùn pé ọlọ́run kó wa yọ kò ṣe platform yìí true pé a fẹ́ gbé lọ́ọ̀yà tiwa wọlé torí tá a bá fẹ́ gbé lọ́ọ̀yà wọlé náà they are likely to deny us in the first place hmm. and bó ṣe lọ court náà làánà máa lọ court tọ́ni máa stop ẹ̀ pé ẹ kọ́kọ́ dáwọ́ nǹkan tẹ̀ ń ṣe yẹn dúró náà ẹ wá sọ reason tẹ̀ fẹ́ káwọn people ìwọ́nú bẹ̀ so adájọ́ corona inquest yẹn ló máa wá lọ́nsìn true representative court yẹn ìdí tí wọ́n ṣe fẹ́ káwọn yẹn wọlé tó bá dẹ̀ ti sọ ní tó bá sọ ní kóòtù yẹn tó bá ní kó gba àwọn um, lọ́ọ̀yà àwọn NGO yẹn wọlé lẹ́sẹ̀kẹsẹ̀ corona inquest will return okay. but of course that is táwọn àwọn kóòtù lè tí wọ́n bá lọ wọ́n lè má lọ ṣẹ́kọ̀ọ́ So that which means there's still, there's still hope, right? There's still yeah. hope. Yeah, yeah if, if the corona inquest respond quickly, before ó tún lead to wọn ṣe ń sáàbù wọn eh, lẹ́lẹ́kejì ẹlẹ́kẹta eh, icon judge bẹ́ẹ̀ sí tírẹ́tì wọn pókè wọn máa rúùlù kọ́kọ́ gbà wọn wọlé lẹ́yìn wọn tọ́ba ti yọjú tọ́ba dẹ̀ wá rule yẹn then they, they can now resume after them. but of course this is Nigeria and it is mo sọ pé ọlọ́pàá ló àwọn náà la máa force torí tọ́lọ́pàá iṣẹ́ ọlọ́pàá máa wà faster ìdí tọ́lọ́pàá ò ṣe ṣe sí sọ pé okay àwọn arrest èèyàn up until now àwọn charge èèyàn sí court up until now it's still ó ṣe amaze mi it's still amazing and ọlọ́pàá ò ń ṣe àwọn kò ń ṣe sísọ tá a lè challenge ọmọ yín sọ pé gbogbo nǹkan tó ń ṣe pẹ̀lú àwa yìí pẹ̀lú bóyá jẹ́ pé mo ti a risk life wa lọ bá wọn physically sọ nǹkan tó wà bẹ́ẹ̀ fún wọn àwọn life ẹni ẹlẹ́ni put it on the line address wọn gbogbo it's a huge thing tó bá wá tún wá sọ pé lẹ́yìn gbogbo lẹ́yìn wọn ò ṣe kankan pa ẹ̀ táwọn aráàlú bá kọjú sọ́lọ́pàá definitely àwọn yẹn káyé ti mọ reason tí wàhálà fi ṣẹlẹ̀ because ibi eléyìí àwọn preambush ni gbogbo eléyìí àwọn tọrọ báwọn ti ní agbára àwọn ti dá ọbù wọn ò lè kọ wọn ò lè kájọ gbogbo nàìjíríà they cannot cajole all the governors they cannot cajole all the senators àwọn gómìnà tó bá lè kó sí lórí tó lè jẹ kó gbẹ bọdè lọ lè kó sí lórí but it will get to a stage that they cannot get all the police Absolutely. and we gonna put. Mr. Rifa náà gbogbo wọn gbìyànjú àrí ń bẹ lágbọ́rọ̀ lọ́hùn ọmọ ológo wa wọn ní kú wọn ní kú pín o àwọn ọmọ ọ̀dẹ̀ nífẹ̀ẹ́ ìyàwó burúkú ọlọ́run a máa fi ìṣọ́ ẹ̀ṣọ́ wa ẹ kú iṣẹ́ gan ni ò bọ̀dá làtí a máa ń wò yín dáadáa dẹ̀ àwa ò kì í fi bẹ́ẹ̀ wá sókè ìsàlẹ̀ la máa ń dúró sí so ẹ kú iṣẹ́ sà àríjọ́ sì gbà lórúkọ jésù. ẹ ṣe gọmọ thank you very much. yes ma yes ma. mami kọfí. ẹ káàsán everybody mi mọ̀ bóyá máa gbọ́ mi báyìí. ṣé ti ni wà. ẹ jọ ṣe ń gbọ́ mi ṣé ń gbọ́ mi mi lè sọ̀rọ̀ sókè. à ń gbọ́ yín à ń gbọ́ yín o. all right ẹ cast everybody. so even nǹkan tí exactly nǹkan tí Mr. Yomi tán tán sọ ń sìn mo ti ṣe fídíò lé lórí láàárọ̀ ẹ̀ mo ti ṣàlàyé síbẹ̀ because mo discover wípé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ lánàá yẹn then gbogbo bí Wùmí bó ṣe ń fi. fi ọ̀rọ̀ àná yẹn spite everyone lórí social media ṣẹ̀rí Wùmí ó kàn ó kàn àìjákì um, nǹkan tó ṣẹlẹ̀ lánàá yẹn ó fi ń spite everyone lórí social media hence nǹkan tó ṣẹlẹ̀ lánàá yẹn ó ṣẹlẹ̀ ṣó ti yín as in báwọn èèyàn ṣe wà emotional torí most especially bí Wùmí ṣe ń ṣe yẹn so àwọn èèyàn wá fi fíl pé bóyá a ó ti tán o ti parí o kinní kan o Wùmí ti wíìnì o nǹkan tó ń picture tó ń fún wa lánàá nìyẹn. mo rí gbogbo àwọn èèyàn ọmọ ẹ̀yìn rẹ̀ lórí Facebook tó ń celebrate. yes wọ́n celebrate ẹ̀ ṣe mọ̀ nǹkan tó fi jẹ́ káwọn èèyàn kí kó fi ibi tó bà lára àwọn èèyàn lánàá yẹn kò easy ṣó ti yín so nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn torí wípé exactly nǹkan tí Mr. Yomi ó kọ́mándà pé bóyá mò ń repeat ẹ̀ so tí tí um, but two weeks ni wọ́n sọ wípé wọ́n fún wọn wọ́n ná fún wọn ní two weeks láti fi settle dispute tó wà láàrin um, George Corona àti um, àtàwọn Bankole and Smith ṣó ti yẹ yín so tó má ti wọ́n ní within two weeks ó yẹ kán ṣe wọ́n máa ṣètò ẹ̀ as in high court ó máa pè wọ́n pé nǹkan tó yí tí george corona inquest tó rí lọ́bẹ̀ tó fi wà rọwọ́ tó fi gbà wọ́n láyè kán fi kán fi take part nínú justice for Mohbad so bó bá ti ṣe jẹ́ nǹkan tí george yẹn bá rò nǹkan tó bá reason tó ṣe tó ṣe àláò wọn á ṣàlàyé fún wọn ní george ìyẹn ní high court ìyẹn ò dí kinní lọ́wọ́ But ó pọ̀ kàn stop wọn wípé ó yá ẹ wá ṣàlàyé ẹ máa wá ṣàlàyé ṣó ti yẹ ìyẹn ò mí wípé bóyá ẹ wò mí o ó ti gba ó ti gba trọ́fì tó lóun fẹ́ gbà náà kò tí gba trọ́fì gbogbo àwọn tí wọ́n sọ̀rọ̀ láwọn tí gbogbo àwọn tí wọ́n ti rojọ́ ṣì máa wọ́n yìí máa rí invite wọn wọ́n yìí máa invite wọn ṣó ti yẹ yín so mi kàn tẹ̀ wọ́n pé Mr Yomi máa wọ́n máa mẹ́nu lọ síbẹ̀ mo sì ní pé kí n wọlé because mo ti lọ sórí àwọn platforms bíi méjì lẹ́yìn tí mo ti ṣàlàyé fún wọn tó ti so ẹ ṣe everybody. thank you so much ma thank you ẹ ṣe gan mr latida mi fẹ́ máa mi fẹ́ máa tẹ̀síwájú i need go now i want to believe um, i've been able to come here and um, explain myself so i want to say thank you to everybody for for listening i mr lati. Yeah. Uh, mi ti ṣetán mi fẹ́ máa tẹ̀síwájú báyìí I've got some things to do. Èmi gan máa ṣetán láìpẹ́ yìí. All right, so guys, thank you so much. I appreciate you all. Thank you, God, Mr. Yomi. So that's that for that. Mi ò gbà láyè tí Mr. Yomi ṣe o. Ṣọ́ ṣàlàyé kan ni. Ṣìbẹ́ ilẹ̀ ń sọ̀rọ̀ lọ tẹ́lẹ̀. Mo rò pọ́n náà ṣàlàyé kan ni. Àlàyé wo? Kò yé mi àlàyé ò lẹ́yìn fẹ́ mọ̀nà. no gbàtàn sọ pé that is that for that pé kinní kan mo mo fi pé bóyá ó tún ẹni tí nǹkan wá sọ ni. no kò sẹ́ni tí a ṣẹ́tù ọ̀rọ̀ tó wà ńlẹ̀ tẹ́lẹ̀ náà la yanjú èèyàn ọ̀rọ̀ tó wà ńlẹ̀ tẹ́lẹ̀ náà la yanjú ọ̀rọ̀ pé wọ́n ṣe àtẹ́ǹdì síbẹ̀ lánàá náà la yanjú. Hello, ṣé ti sọ̀rọ̀ tán ni Ọlọ́run jẹ́ sọ̀rọ̀ tán. All right, it is well. Mm. Ọlọ́run ṣàánú wa. Wọ́n dẹ̀ ti apologize sí nǹkan tó ṣẹlẹ̀ lánàá. So wọ́n ti apologize so we sort things out we sort it out. Owó ni kókó sọ̀rọ̀. Bọ́dà àti pòfẹ́sọ̀ ni mo ọlápójú ọ̀nà mo wà nẹ́tíwọ̀kì mi ò dáa mi ò mọ̀ bóyá àwọn èèyàn ń gbọ́ mi báyìí. À ń gbọ́ ẹ. Hello, ṣáwọn èèyàn ń gbọ́ mi báyìí. Mo gbọ́ ẹ. Ohun mi èyí tí Mr. Yomi sọ lẹ́ẹ̀kan ẹ̀ pé àdúpẹ́ pé kíní tó ṣẹlẹ̀ kì sí orí platform wa mi báyìí. At the same time náà tó wáyé pé ní public lawyer wa ni ó request fún kíní yẹn. Èmi assure yìí pé wọ́n máa accept ẹ̀ because corona, lawyer corona inquest yẹn excuse tó give wọn ni pé. Bankole and Smith yẹn NGO tí wọ́n lò tán fi wọlé wọn kì í ṣe tí wọ́n rẹ́gísítà ní Nàìjíríà ṣe understand báyẹn and so far so good gbogbo ohun tó ṣẹlẹ̀ yìí náà èmi believe nínú ọlá Ọlọ́run pé positive positive náà ni ó máa jásí fún wa because as mi pé wọ́n fa lọ wọ́n fa bọ̀ náà àwọn gẹ́gẹ́ bá a ṣe ń gbọ́ Bankole and Smith yẹn just like pé wọ́n stand fún public opinion yìí náà ni ṣe understand my tí wọ́n bá dẹ̀ gbà wọ́n wọlé irú ayọ̀ tí Wùmí yọ̀ yẹn ayọ̀ mo mọ̀ pé ó ń ya ayọ̀ ẹkún tó máa sun lọ́jọ́ alẹ́ ó ń ya ọ̀kàlẹ̀ ni because tọ́lọ́n bá ṣe tó bá gbà àwọn people yìí wọlé gbogbo wọn tán ti pè pátápátá látẹ̀yìn wa làwọn eléyìí tó máa rìkọ̀ ó dẹ̀ tó <coughs> máa fún wa ní opportunity international interfere ṣé understand báyẹn pé àwọn NGO yẹn ò tiẹ̀ ṣe Nàìjíríà lásán ó máa fún wa ní opportunity international eh, eh, interfere tó àwọn ṣe pé ní àwọn ah, beyond Nigeria náà máa ń bá interfere lórí justice for Mohbad yìí ṣé understand báyẹn because mo mọ̀ pé ní by the uh, by all grace of by the grace of God ibi tó dáa náà ló máa já fún wa my own fear is àwọn Bankole and Smith kó mọ́ adé pé at the end of the day bóyá àwọn opposite náà ni wọ́n ń ṣiṣẹ́ fún so n tó ń bè mí lẹ́rù nìyẹn bọ̀dé bá ti ṣe pé tìyẹn bá ní tó bá yẹ pé lóòótọ́ public bá ní ó máa jẹ́ nǹkan tó máa tó máa help wa at the end of the day so that's what I have to say for now. ṣùgbọ́n mi kọ́ fíìsì. ẹ mọ nǹkan tí mò ń sọ ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ ṣe rí ṣe rí my fear ẹ rí wípé mo wà lọ́rùn Aries ṣọ́ọ̀tì eyín Sherry, these people, they are from Aries, Shotiyin, and tá bá ń Aries Dada, anything tó máa jẹ́ kí justice for Mohbad kó wà jeopardized, òun ni Aries máa ń sọ, òun ló dẹ̀ wà fún. And Aries, Aries ó wà pẹ̀lú àwọn Wùmí, because ẹni báwo mo ṣe mọ̀ ìṣesí ẹ̀ ìsọ̀rọ̀ sí ẹ̀ tó tẹ̀ mọ́ máa sọ fún tó wọ́n máa béèrè lọ́wọ́ àwọn tó bá wá látọ̀dọ̀ Wùmí pé àbáwo ni Wùmí ṣó wà òkè ṣe ṣó wà òkè ìṣe òkè ìṣe òkè kìíní kan ṣó ti yẹyìn bẹ́ẹ̀ lórí life ẹ́ eh? so ṣe rí àwọn àwọn méjì yẹn èmi. mi ò mọ mi ò mọ iṣẹ́ tó mi as in mi ò mọ̀ wọ́n o mi ò dẹ̀ mọ̀ past iṣẹ́ wọn ṣó ti yín but my face since tẹ́ pé these people they attached to Aries ọkàn mi ò lọ sí pé bóyá kí wọ́n kí wọ́n approve pé kán join ní kínní ọkàn mi ò ọkàn mi ò yọ sí because Aries Aries kò dúró níbi tó dáa nínú justice yìí kò dúró níbi tó dáa rárá so and ṣẹ̀dẹ̀rí charity eh, lady yẹn ada mi ò mọ̀ nípa charity yẹn mi ò mọ̀ nípa charity yẹn but nǹkan tá a gbọ́ nígbà yẹn pé tí wọ́n fi tí wọ́n fi tí wọ́n fi jẹ́ kí kí ni wọ́n ṣiṣẹ́ eh, àwọn lọ́ọ̀yà sí wọn ṣiṣẹ́ ni wípé àdírẹ́sì wípé kò sí àdírẹ́sì wọn ní bíbá pé kò ń ṣe bíbá kò ń ṣe nàìjà náà wà then ṣe wá rí lẹ́tà tí àwọn Aries àdá yẹn tí wọ́n kọ ṣẹmọ̀ bíi petition tí wọ́n kọ lọ sí high court nígbà tí àdá tó fẹ́ introduce ààrẹ tó èmi o i'm not bringing Ada down mi ò bring it down o but èmi kàn ń sọ̀rọ̀ ni ṣe rí gbà tí àdá tó máa introduce ààrẹ sínú lẹ́tà tó kọ sí high court ó kọ orúkọ ẹ orúkọ mi adá kinní kan charity kinní kan pẹ òkè ó wá kó àdírẹ́sì kò wá lè lo àdírẹ́sì tiẹ̀ ṣe pé kò ń ṣe nàìjà ló wà so she had to use those lawyers address in Kia ṣó ti yẹn in Kia in Kia lọ ẹ̀yìn àdírẹ́sì àwọn lọ́ọ̀yà yẹn òun ló lò. Sucron ni tọ́ nǹkan tèmi ṣáà ti my fair is mi ò fẹ́ kọ́ approve ẹ̀ because Aries ò dúró síbi tó dáa nínú justice yìí that is justice. Hmm. ẹ ṣe mọ mi kọfí arífàlà jogun ẹkú àná ẹkú àdúró tí ẹdẹkú ọ̀rọ̀ èèyàn Ah, bàbá ẹ káàsán sá. báwo ni wọ́n ti wọlé. Ah, ẹ káàsán gbogbo lé I greeted everybody. I just want to do little clarification. most especially concerning this Ada universe. Okay. Okay. First of all, is uh, I want everybody to know for free that Aries is not part of Ada universe. Aries has once been with Ada Universe, they've once been together. But because she loves to be boss everywhere, that is why they departed. So for now, Aries is not part of Ada Universe. And when they are talking about Barrister Bankole, Bankole is not Aries' lawyer. Bankole and Aries are not working together. The Bankole and Smith belongs to other universe. I stood in front of Bankole and I put an interview to him that why is Bankole and Smith not part of uh, the corona inquest? And he explained to the point of clearing the part of Aries that they are not working together. So if Aries is coming out telling the people that the public lawyer she is talking about is Barrister Bankole, blah, blah, blah, it's just to create issues. Aries and Bankole are not working together. Bankole and Smith are the one who went to the uh, appeal court just to so that they can take part at the coroner inquest and The appeal court will file to the coroner inquest to remain on hold till the case gets settled between Barrister Bankole and Smith, the chamber, and coroner inquest, which is the state and the uh, magistrate who happens to be uh, magistrate uh, Shotobi. These people are the one that are having issues. I don't know why they've been rejected. That I don't really know. Uh, but the only part I think I want to clear there is that Aries is not part of other universe. And Aries is not working with Barrister, Bankole, and Smith. That is the clarification I want to make. Thank you. Thank you, Arifa. I've been reading it at the time. I've been reading it also. Wọ́n sì mọ̀ pé they are not together. Okay, if that is the case, ah, ká embrace wọn náà ni àwa máa ká embrace wọn ni because eh, nǹkan ṣàtẹ̀ tí nǹkan tó ṣàmà ti fún wa way forward òun lèmi fẹ́ anything toma anybody tó máa fún wa ní way forward Dubai lèmi ń tẹ̀lé ti that is my own so ẹ mm. ṣe. ọlọ́run kún kọ́ gbogbo àmọ́ ṣe. Um, Sherry, the only problem ti uh, Bankole and Smith tán ní the only problem they have yesterday is not because they went to the appeal court. Uh, corona inquiry. tempo into the matter. But the letter came in, uh, uh, you know, it's as if the letter came in to support the other party. Just coincidentally, Hold on, the letter came in to stop. Sorry, gbogbo formation. Eh? ó jáde látọkàn bá akọlé àti òṣìṣẹlẹ nítorí pé àwọn ajá ń sọ fún ara àbítẹ ń sọ lọ́wọ́ yẹn ni wọn ń sọ fún lẹ́yìn tí gba information lọ́wọ́ wọn tẹ́lẹ̀ bàtọ ọdẹ ṣe mọ lórí ìṣòmọ information mọ dẹ mo tún fẹ́ bọṣẹtì kankan fún un kó tó lè jẹ́ pé attorney general of a state kó tó lè ní kó reject Bankole it says a lot wọ́n ti mọ̀ fáwọn Bankole àti máa fáwọn ní àwọn AIG àtìyàn kan wọn ní kán ní kán yọ wọn Mr. Ladete kí nìyẹn sọ fún yín wọn mọ̀ pé ibi táwọn Bankole Akeem ti fẹ́ tọ́jú bọ̀ wọn mọ̀ kó máa dìde gan ni ṣeré pathologist yìí ni ká kó wọn bá ní Bankole Akeem ṣeré iṣẹ́ tí lọ́yà ṣètò ṣe lánàá yẹn lọ́yà ṣètò did a very good job ṣeré àwọn Bankole Akeem ti gan àwọn náà wo ṣeré àwọn Bankole Akeem àti ìsàṣìtù wọn ò fà finish pathologist yẹn ju bẹ́ẹ̀ lọ lánàá they know what they are doing state ló lọ reject wọn tẹ́lẹ̀ because state mọ̀ pé Sanko-Olu uh, and Smith wọ́n ti bá ọba Èkó yẹn fàárí wọ́n lè ti bá Lagos state fàárí ṣọlá Lagos state ń já pé táwọn pípì bá wà bẹ́ẹ̀ ó máa bá wọn fà jù bẹ́ẹ̀ lọ àwọn pípì yẹn wà látọ̀dọ̀ eré ìsinmi ní púrọ́ fún yín bàbá Sanko-Olu and bá eré ìsìn sọ̀rọ̀ mọ́ eré ìsìn anything tó ń gàn ní ṣé bàbá Sanko-Olu and mọ́ àdúrà mi ni pé tó bá ń gbọ́ fit láti join kàtẹ́ ṣé nǹkan tí bá ń kọ́ class mi ti fẹ́ ṣe ni they want to be in the middle bàbá Mohbad ló ní Sanṣítù tó ń bá jai tó ń bá fight for me Wùmí ló ní Fálànà tó ń bá fight for me Báńkọ́lá Smith Fálànà láìkì wọn because wọ́n máa ń fún Fálànà ní problem náà so Báńkọ́lá Smith is like a public fún èmi ẹ̀yin àti everybody pé wọ́n ṣe balance àwọn lọ́ọ̀yà méjèèjì yẹn kó dó fún public so nǹkan táwọn èèyàn bá sọ síta àwọn bá nǹkan láti fẹ́ ṣe àyà gbangba láti sọ síta ẹ ti get nǹkan tí mo sọ and that is what we need we need somebody to be checkmating ah. those two lawyers wọ́n lè bá wa ṣe beyond nǹkan tá a fẹ́ okay ẹ ṣe ẹ dàbọ. Bye. Is that true? Mo lè ti ń ka kọ́mẹ̀ntì ẹ̀yìn yìí. Hmm, Arifa ṣẹ́rí uh, bó ṣe rí nìyẹn many people got it wrong nígbà tí mò ń ṣe analysis lọ́dọ̀ mi. Gbádàlàtì, mo fẹ́ sáré buttress ẹ̀ ni. Èmi gan mi ìmọ̀ tẹ́lẹ̀, olórí burúkú ni Aries, òun ló kó ṣì bá àwọn pípù yẹn. Òótọ́ ọ̀rọ̀ nìkan là yẹn sọ, ìkan tí Arifa ṣe explain ẹ̀ gangan yẹn. Bẹ́ẹ̀ ni, wọn ò bá aries ṣiṣẹ́ aries gan kọ́ ló kówó lẹ̀ tó fi ń lọ́gun tó ń pariwo àwọn pípù yẹn òun ni ò jẹ́ káwa justice for mobile fẹ́ embrace àwọn pípù yẹn but the way they explain it gẹ́lẹ́ bó ṣe rí nìyẹn and those people I heard they are very very good ṣó ti yẹ yín sà ó tẹ̀kẹ̀ mí náà forever èmi gan ò mọ̀ tẹ́lẹ̀ má ní àfẹ́ wọn àfẹ́ wọn àfẹ́ wọn àmúwárí pé rìsì ò lọ́wọ́ ń bẹ̀. all right. Hello. So, ọlọ́run akọ àmọ̀ṣe ó yá arífa. ẹ má bínú bọ́dà mo wà lórí kọ́ ẹ jẹ́ kí lómi take over náà. alright mo ń bọ̀ nà kí lómi tó take over. okay. um, gold uh, be good. ẹ ká san búra láti ẹ káàsán gbogbo ilé ẹrù rọ̀dẹ̀ ẹrífà ẹ káàsán akúrin àná nǹkan tí mo ti kọ́kọ́ lẹ́mi tẹ̀ kọ́kọ́ fẹ́ sọ ni pé thank God for successful uh, work tá a ṣe lánàá yẹn because ní àárọ̀ tá a débẹ̀ tá a fẹ́ débi work yẹn mo rí pé wọ́n beef security yẹn gan-an wọ́n beef ẹ̀ up gan so bàtà lọ́dọ̀ àwọn ọlọ́pàá tá a fẹ́ kọjá mi tá a ti fẹ́ kọjá wọn gbàbẹ̀ wọ́n dá wa dúró wọn ní bòlà ńlá la fẹ́ lọ fún kínní Mohbad work àwọn ọlọ́pàá yẹn sọ categorically ni pé wọ́n ti sọ fáwọn pé nothing like that should be allowed kó tó di pé àwa wá lọ gba inú secretariat jáde sí other side so òun ló fi easy fún àwọn tó gba other side láti títì wọlé láti dúró síbi tá a dúró sí yẹn tó bá yẹ pé wọ́n fẹ́ gba wájú wọlé ni wọ́n jẹ́ kẹ́nìbọ̀dì wọlé but thank god pé wọ́n ṣá allow wa ká wọlé ká ṣe nǹkan tá a fẹ́ ṣe peacefully a dẹ̀ padà peacefully a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún yẹn then another thing ni pé àná yẹn nígbà tá a dé corona inquest first time tí màá lọ sí corona yẹn a dẹ̀ ráyè wọlé but ẹnu ọ̀nà tí mo wà yẹn mo rí bí sáré ṣètò bó ṣe ń query man yẹn eh, toxicologist or pathologist or whatever yẹn ah in fact ó rí the pressure man yẹn gan-an pressure man yẹn gidigidigidi and i love that mo rí pé wọ́n ṣiṣẹ́ iṣẹ́ ni wọ́n ń ṣe and i'm always of the belief pé wọ́n ń ṣiṣẹ́ right from time because ọ̀rọ̀ yìí kò kí ń ṣe nǹkan tó yẹ pé iṣẹ́ tọkàn máa ti ń ṣeṣẹ́ pé a máa ṣe lọ́dún kan a máa sáré kúrò ń dú ẹ̀ ẹni tó bá ti go through irú nǹkan báyìí á mọ̀ pé it's not something they just do once in a while and just like that lẹ́ẹ̀kan náà tó máa sáré yanjú ẹ̀ kò rí bẹ́ẹ̀ so gbogbo wa náà láti ní ní sùúrù nìkan bá tá a bá máa ṣe then ìyá Mohbad that woman is is nothing good to talk about ọlọ́run dáríjì mi obìnrin yẹn kò ń ṣe kò ń ṣe àbíyamọ gidi At all, àtọ́ọ̀lù àtọ́ èyí táwọn èèyàn fi ń praise ìyá bàbá máa praise ìyá Mohbad gan bàbá ìyá tó wà nínú ilé tó jẹ́ ìyàwó bàbá bàbá lọ́ba tó tọ́ Mohbad òun ló yẹ kó máa gbóríyìn fún ìyá Mohbad ò ń ṣàbíamọ rárá tẹ bá rí lánàá bó ṣe ń ṣe pẹ̀lú Wùnmí náà obìnrin yẹn kò kò ń ṣe tó gbọ́dọ̀ máa sọ̀rọ̀ ẹ̀dá rárá ni but I thank God inú bàbá gan bàjẹ́ bàtí bàbá jáde láti inú eh, court jáde inú bàbá yẹn bàjẹ́ tẹ bá rí bàbá yẹn lánàá he was like but mo kàn mọ̀ pé nǹkan tẹ́mi kàn believe ni pé ibi tí wọ́n bá wọ́n bá fi àṣírí tán fi há sí ọlọ́run máa tú jáde gbogbo àwọn tó lọ́wọ́ nínú ikú ọmọ yẹn gbogbo wọn ló máa lọ sí then nǹkan kan tí mo fẹ́ sọ fún bàbá ni pé bàbá ti lose ọmọ o wọn ò ní lose àwọn tó kù but àwọn tó yẹ kó jìyà nínú wọn lórí ọ̀rọ̀ Mohbad wọ́n gbọ́dọ̀ jẹ́ kán jẹ ìyà yẹn kádùrà bá lọ sẹ́wọ̀n wọn ò ní wọ́n fẹ́ lọ pa lẹ́wọ̀n ó yẹ kí wọ́n lọ fèsì penalty nǹkan tí wọ́n ṣe kí wọ́n jìyà yẹn kí wọ́n because ọlọ́run máa fún yàn ní ọmọ tó yẹ pé ó máa wá gbẹ̀yìn wá pa èèyàn àbí tó máa fún lówó pé wọ́n fẹ́ pààyàn tó máa fọwọ́ sí i òun ló ṣe gbọ́dọ̀ jẹ́ kí àdúrà o àti dàrúṣà o tó bá wà involved kí wọ́n jẹ́ kán jẹ́ ìyà yẹn kán máa kán díjú ọlọ́run fún wọn láwọn ọmọ tó kù tọ́ àdúrà náà tó bá lọ tó bá dé orí àpè á mọ nǹkan tó tọ́ àti nǹkan tí ó tọ́ láti máa ṣe so mi rí reason tí àwọn èèyàn ṣe máa bú bàbá yẹn tó máa bú bàbá ẹni tó sọ odidi ọmọ nù kò easy lọ́kùnrin tó bá jẹ́ obìnrin ni bí ìyá Mohbad ṣe jẹ́ obìnrin yẹn tó bá jẹ́ abiyamọ gidi ni ara ìyá Mohbad gbọ́dọ̀ ti máa mọ̀ pé ah nǹkan lọ bẹ́ẹ̀ ara bàbá la ti mọ̀ pé nǹkan sọnù so bí gbogbo tó ṣẹlẹ̀ lánàá a lọ báyìí lọ báyìí ìfà wọn fẹ́ lé wọn fẹ́ na afẹ́ na èèyàn kan gan lánàá lédi kan mi ò mọ̀ dà pọ́n láwọn òmí ló tẹ̀lé wa àdónù tó yẹ pé wọ́n ṣẹ̀ tún fà wọlé padà sínú kóòtù tó tilẹ̀kùn ni pé kó má ti jáde so kẹmọ bí àwọn èèyàn bínú ṣe bí àwọn èèyàn sí ní àná yẹn gan but mo kàn mọ̀ pé níbikíbi kò sí gbogbo ọ̀nà tó bá gbé ọlọ́run dúró dé wọn bẹ̀ ọmọ tó dẹ̀ lọ náà ẹlẹ́dẹ̀ ò dúró tó àṣírí gbogbo wọn ló sì máa tú gbẹ̀yìn gbẹ̀yìn ká fọkàn balẹ̀ ká má máa gbogbo à ń búra wa à ń ṣe yìí èmi ò rí sí i i don't even see to it àtọ akùn máa sọ̀rọ̀ akùn ẹlòmíì àkọsọ á sọ̀rọ̀ sẹlòmíì á sọ̀rọ̀ ságbàlagbà á ṣe lè gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn à ní ìjẹ́ ká máa gbàdúrà ní ká ṣe rí tú that is all. thank you very much ẹ ṣe gan. ìjọba àgbẹ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ tó ní ọlọ́ ìlọ ìlọ ìlọ. Bẹ́wàjì. ẹ káàsọ̀ sà. ẹ yẹ ẹ sọ two minutes. ọdún kan lèmi pé máa ń wo ètò yìí bọ̀dù. Ọlọ́run kó ṣàánú wa ni látàgà fúnra yà àmọ́ bí gbogbo ẹ̀. ìṣẹ̀lẹ̀ àtàwọn wò láti bí ọdún kan but mo kàn tí ẹ wá ń rò wípé ṣé ah, wọ̀nyí network ìyá Wùmí ló bí gbogbo àwọn ọmọ tí wọ́n suspect yìí tó bá jẹ́ pé lóòótọ́ ara àwọn ọmọ yìí ò mọ̀ báwo ni ṣé ẹjọ́ ṣé ìyàwó mi lè wàhálà o wípé kí àṣírí wọn tú so mo ṣáà ro ọ̀rọ̀ yẹn because tó bá jẹ́ pé àwọn àbúrò ẹ̀ lóòótọ́ wọ́n mọ̀ ń pa nǹkan tó ń ṣẹlẹ̀ yìí mi ìròbó lè yí sì fún wúmà yẹn àǹdẹ́ tó bá jẹ́ pé ẹni tó jẹ́ èèyàn lọ́n tó dì kọ́ náà ló lè wàá jọ aráàlẹ̀ kóun náà bọ́ síta kó wá sòtọ́ mo kàn ń rọ̀rọ̀ yẹn lọ̀rọ̀ yẹn bọ̀ ní nǹkan tí mo kàn ní kí n sọ lórí ètò nìyẹn <laughs> ìyá Mohbad jàre ìyá Mohbad mo fẹ́ sọ tó bá yẹ pé ìyá Mohbad àwọn ọmọ yẹn òun náà ti láti rí pé wọ́n mọ̀ nípa nǹkan tó ṣẹlẹ̀ wọ́n jọ bo nǹkan kan ìyá Mohbad ò ní fẹ́ jẹ́ kí àṣírí tú o àbí kí lẹ fi ìsà. Ah. à ń gbọ́ yẹn máa sọ̀rọ̀ yìí nù. mo ń gbọ́ yìí. ìyá Mohbad ò ní fẹ́ jẹ́ kí sọ kó leak out tó bá jẹ́ pé àwọn ọmọ ẹ̀ mọ̀ nípa ojú tèmi fi ń wò ó nìyẹn pé pẹ̀lú gbogbo nǹkan tó ti ń sọ látijọ́ yìí tó bá yẹ pé àwọn ọmọ yẹn tó dẹ̀ jẹ́ pé ìyá Mohbad náà ló bí wọn it's like wọ́n sọ wípé òkè àwọn ohun àwọn ọmọ mi tó kù àwọn ọlọ́pàá ẹ̀gbẹ́ tó bá jẹ́ pé lóòótọ́ oṣù ọ̀ tó bá ti wá sọ síta. ẹ̀yin kọ́ mò ń bá ẹ̀yin máa sọ̀rọ̀ tí yín lọ. so nǹkan tèmi kọ́ tó bá jẹ́ pé ìyá Mohbad lóòótọ́ àwọn ọmọ yẹn àwọn ọmọ ẹ̀ tó kù wọ́n mọ̀ ń pa gbogbo nǹkan yẹn ṣe ṣẹlẹ̀ ẹ gbàgbé o ìyá Mohbad ò ní fẹ́ àfi Ọlọ́run nìkan because kò ní fẹ́ lùsà àwọn ọmọ tó kù kò dẹ̀ ní fẹ́ jẹ́ kí nǹkan kan ṣe wọ́n bí mo kàn ṣe ń rọ ọ̀rọ̀ yẹn nìyẹn astaga full line nobody know what is going on so ọ̀rọ̀ tí mo fẹ́ sọ nìyẹn sá. ẹ ṣe gan. <laughs> ọlọ́run ọba nìkan ló máa dúró ti everybody. àmín àmín ta ni mo gbọ́ ọ lẹ́yìn. àrífà ọ̀ṣọ́tún. so baba ẹ má bínú jàre mo receive call so yeah, mo that is the way it is ah, gẹ́gẹ́ bí mo sọ lẹ́ẹ̀kan Bankole and Smith wọn ò ní í ṣe pẹ̀lú ah, Bankole and Smith ò ní í ṣe pẹ̀lú Aries rárá àti rárá tí aries bá ń sọ wípé Bankole àwọn làwọn gba Bankole àwọn làwọn ṣe kinní kan all these things are just fallacy it has nothing to do at all the only error we sensed yesterday and it's not an error it's just coincidence òun ni wípé lẹ́tà yẹn wọlé kò jẹ́ kán ráyè cross examine sí wa that is the only offence táwọn èèyàn hold on to concerning barrister Bankole and Smith because initially everybody believed it is because of uh, CY ló jẹ́ kán send letter látòkè pé ló jẹ́ kán send letter látòkè pé kán má ṣe mọ́ kíní kọ̀ọ̀kan. but at the end of the day a padà get to know wípé no kò ní ṣe rárá àti rárá báàrin yẹn ṣe jẹ́ nìyẹn. God protection. Wadex. Wadex. Fún mi. Ẹ kú iṣẹ́ brother Lati. Ṣé ń gbọ́ mi? Ṣé ń gbọ́? À ń gbọ́ yín máa sọ̀rọ̀. Yín máa sọ̀rọ̀ yín ṣe rí ẹ kú gbogbo akitiyan ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Mohbad gbogbo bẹ́ẹ̀ ṣe ń ṣe gbogbo ẹ̀ ni mò ń rí inú mi dẹ̀ dùn láti bá yín sọ̀rọ̀ láàárọ̀ yìí ṣe rí ẹ jẹ́ kí n kọ́kọ́ mu lórí ìyá àwọn wọ̀n ṣe rí obìnrin yẹn ó la ojú ẹ̀ méjèèjì lẹ̀ báyìí àwọn ọmọ ẹ̀ méjèèjì wọ́n dẹ̀ ń jà wọ́n ń fúnra wọn lépè kò sí nǹkan kan tó lè ṣe ṣe rí i pé obìnrin yẹn ẹ má jẹ́ kí n sọ nǹkan tí mo fẹ́ sọ lórí ọ̀rọ̀ ẹ̀ ṣé wàá rí ọ̀rọ̀ Mohbad ẹ wò inú mi á máa dùn ganan kẹ́ rí justice fún but mi ò rò bẹ́ẹ̀ pé bóyá ẹ lè rí justice in the sense that tẹ bá listen sí Lizzy Anjorin òun náà ti sọ something like this bí wọ́n dẹ̀ ṣe ń bá lọ yìí tí wọ́n ń silent gbogbo ẹnu àwọn èèyàn tó ń silent gbogbo ẹnu èèyàn tó fi silent oríyọmí tó ń silent bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ hmm. àti ṣe rí justice àfi kí ọlọ́run ṣe ṣe rí ọ̀rọ̀ mohbad ṣe rí mohbad ti lọ ti ọwọ́ bọ ṣọ̀ọ̀lọ̀ ó ti ti ọwọ́ bọ nǹkan tó lágbára ṣó ti yẹ yín bí kàrímọ́ ṣe sọ̀rọ̀ yẹn wípé Wùnmí di ọjà sínú ẹrù ẹ̀ ó wá ó fẹ́ travel ó wá dé um ibi tó ti fẹ́ wọ kó tó dé ibi tó ti fẹ́ wọ aeroplane ó chẹ́ẹ̀kì mọ́tò ó airport ó wá chẹ́ẹ̀kì mọ́tò ẹ̀ ó rí ọjà yẹn ó rí i ṣe rí àwọn tó gbé ọjà yẹn fún Wùnmí Marlian's house àti baba liam àti um, kí lorúkọ èyí ẹ̀kẹta náà sam larry wọ́n fẹ́ẹ́ fi kó bá mohbad ni nítorí pé ó ti kúrò ní malian's house ṣó ń yé ṣe rí ìgbà tí ó wádìí pé ó rí ọjà yẹn wọ́n ó padà sílé. Si bóyá nínú wọn náà ló wáá gba ọjà yẹn lọwọ ẹ o mi ò mọ o wọn wáá gba ọjà yẹn lọwọ ẹ wọn wáá ń béèrè ọjà yẹn wọn wáá fẹ wọn kò dẹ gbélẹ so wùnmí tán ní kó bá dé kó bá kó bá tó bá wọn gbé ọjà sínú ẹrù mohbad wọn wá ń sọ fún wípé òun náà ló máa ṣiṣẹ yẹn tán òun ló wọn dúró sí wùnmí lọrùn pé àfi kó kó kó mọ nǹkan tó máa ṣe sí bóyá Mohbad ó dá òkè ẹ ń sọ pé Mohbad ò release ọjà. bẹ́ẹ̀ ni tàbí kó jẹ́ pé àwọn tó release ẹ̀ fún náà ara wọn ni tí Mohbad ò mọ̀. ẹ tó bá jẹ́ bẹ́ẹ̀ a jẹ́ pé nítorí ẹ̀ ni Sam Larry ṣe ń nà káàkiri. nítorí ẹ̀ ni nítorí ẹ̀ ni so nítorí ẹ̀ náà ni wọ́n ṣe gbé iṣẹ́ lé Wùnmí lọ́wọ́ láti bá wọn yanjú ọ̀rọ̀ yẹn ṣó ti yé yín ìgbà tí wọ́n dẹ̀ wá ṣe bẹ́ẹ̀ yẹn tán kò wá kò ṣáà Wùnmí òun náà ti ní intention ó ti máa lo tiẹ̀ ṣẹ̀ mọ̀ ìgbà tí wọ́n sọ pé bàbá ẹ̀ wọ́n jà ẹ̀ wọ́n mú lọ Wùnmí ó ti fi oògùn ìfẹ́ ó ti fi pa Mohbad tán ṣó ti yé yín azumi ká pé Mohbad ò kú gan sef wọn pa gan ẹ eh? Mohbad máa di dìndìnrìn at last ni Ọlọ́run má jẹ́ ká sọ ó lè ya wèrè ṣe understand ṣe rí ọ̀rọ̀ yìí báyìí orí àdúrà ni ká pé èèyàn lè ráyè bá bàbá Mohbad sọ pẹ̀lú gbogbo òṣì tí wọ́n ń ṣe tí wọ́n fẹ́ jẹ́ ká justice yìí kí bàbá Mohbad kó yọ̀ǹda wọn kó yọ̀ǹda wọn kó wá gbé gbogbo ọ̀rọ̀ yẹn kó gbé lọ́lọ́run lọ́wọ́ kó wá mú fọ́tò Mohbad kó tẹ síbi wíńdò ẹ̀ kó láràárọ̀ tó bá ti ń jí kó wá máa gbàdúrà Ọlọ́run dìde gbèjà fún mi lórí ọ̀rọ̀ ọmọ mi tó kù yìí gbèjà fún mi bá mi lọ tú àṣírí àwọn olubi tí wọ́n pa ọmọ mi ọ̀dọ́ Mohbad náà ti ti ọwọ́ bọ nǹkan o ṣé wá rí Abọ́sẹ̀dé kì í ṣẹjọ́ ẹ o because wọ́n ti dúró lé lọ́rùn lórí àdúrà àti dàrósà ṣòtìyẹ yín wọ́n dúró lé lọ́rùn gan pé tó bá sọ̀rọ̀ tí ò bá ṣe tàwọn àwọn máa pa àdúrà àti dàrósà kò dẹ̀ ní fẹ́ lùzì àwọn ọmọ yẹn méjèèjì ṣó ti yé yín ìdí nìyẹn tó fi jẹ́ pé ó ya dìndìnrìn sí wọn lọ́wọ́ ṣó ti yé yín nǹkan tó ń ṣe nìyẹn ṣé wá rí àbúrò ẹ̀ yẹn kí náà tiẹ̀ ń porúkọ ẹ̀ ná Fọláṣadé àbí òun náà ti wá rí pé Mohbad ó ti ti ọwọ́ bọṣọ ọ̀lọ̀ ó ti wáá di ọ̀ràn sáwọn àdúrà àti dàrósà lọ́rùn ṣé ó ń yọ̀rọ̀ mi yé yín bẹ́ẹ̀ yẹn hmm. nígbà tán bá sọ wọn á ní kò láìkí Mohbad kò láì kì í ṣe pé kò láìkí Mohbad ṣùgbọ́n nǹkan tí Mohbad ti ṣe tó fi wá jẹ́ pé àwọn ọmọ méjèèjì ti wà ní ọwọ́ àwọn Sam Larry Naira Marley gbogbo àwọn agbóògùn olóró yẹn òun ni kò jẹ́ kí ó fẹ́ sọ̀rọ̀ tó dáa tàbí kó fẹ́ ó ṣe ń dàbí pé kò nífẹ̀ẹ́ Mohbad toró ti tọwọ́ àdúrà àti dàrósà ó ti jẹ́ kí wọ́n ẹ̀ ń kàpù wọ́n pé yes ẹ̀yin la máa pa tẹ́ ẹ bá sọ̀rọ̀ ìyá Mohbad mọ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kò sọ̀rọ̀ ni ṣó ti ẹ̀yìn torí tó bá sọ̀rọ̀ wọ́n á pa àdúrà àti dàrósà but ju gbogbo ẹ̀ lọ àdúrà nìkan ló kù tá a máa gbà báyìí ṣe rí tẹ́ bá ní ẹ gbé eléyìí wá ẹ máa gbé tọ̀hún wá wọ́n á ti máa lọ wọnú ara wọn privilege tẹ̀yin ní ni pé ẹ sí ní nàìjíríà tó bá yẹ pé ẹ wà ní nàìjíríà wọ́n á ti silent ẹnu yín náà yín tó fi mú wọn tán silent Oríyọmí tán tún silent bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ ẹ rí i pé ọ̀rọ̀ yẹn lágbára gan. wọn ò tí silent bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ wá ṣe wá ń bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ o ọ̀ but ṣé mo bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ wà á tì mọ́ ọ bẹ́mi ṣe ń wò ó o. ẹ torí pé kò sọ̀rọ̀ kò gbọ́rọ̀ ó ń ṣiṣẹ́ underground torí pé kò ah. ṣe gbogbo nǹkan. ọ oh, ok ó dáa ó dáa. I'm not seeing anybody mo ń lọ mo ti à finish my own show. ẹ̀yin tẹ́ bá fẹ́ join ni ẹ ṣe gbàgà. ó dáa ó dáa o. ẹ̀yin tẹ́ bá fẹ́ join ni Bukky Jesse. ẹjọ ẹja mi bọ́lẹ̀. ọ̀rẹ́ mà. ẹ ṣé o èmi náà lọ mú lọ bí iṣẹ́. it's okay ó dáa màá jọ yín lọ́la again. Mm, ẹ ṣe gọ́mà. ẹ ṣe bye eh, bye. rọ́díà tàbí kí lẹ porúkọ yín rọ́díà. radiant jewelry. ṣé ń ta jọ́rì ni. bẹ́ẹ̀ni. ẹ wàá lè gbé polówó yín wá bẹ́ẹ̀ fẹ́ káwọn èèyàn mọ̀ polówó yìí ni. ó dáa a máa gbé wá. ẹ mọ̀ pé polówó lágùn mo that's right mo agree i concur. All right. My jọ yín lọ́la ṣe gbọ́. ṣe gbọ́ bye for now. bye everyone. Bye. Bye. Bye. Bye, sir. Karima, thank you for joining us today. I really appreciate you. My lovely, lovely sister. My lovely, lovely, lovely sister. Thank you for joining us today. Really appreciate you. Tó bá dọ̀la màá tún máa join ẹ̀yin fáǹsì mi ẹ jẹ́ ká gbọ́ ẹlòmíì kó má jẹ́ mi nìkan ẹ jẹ́ á lọ concentrate lé Bukky Jesse.